àwọn ṣègbéyàwó níṣu lọ́kà ìgbéyàwó aláràkà sísìn alárinrin ni wọ́n ṣe kódà wọ́n ní ìlànà mẹ́tẹ̀ẹ̀ta làwọn gbà ṣe é wọ́n ṣe tìbílẹ̀ traditional wedding wọ́n lọ sí registry iléeṣẹ́ ìjọba rèé gba certificate bẹ́ẹ̀ ni wọ́n sì lọ lé olúwa lọ rèé gba ìbùkún àti certificate tibẹ̀ náà. ètò ẹ̀kọ́ ṣe pàtàkì ọmọ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jẹ́ àtàwọn àtọkọ wọn lábẹ́ òrùlé orílẹ̀-èdè wa nàìjíríà yìí ọmọ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ìpínlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ arábìnrin yìí ṣe àlàyé wípé àwọn kàwé o ṣùgbọ́n àwọn mọ̀ọ́mọ̀ dúró ní ìdúró wípé àìbámọ̀ tí opportunity kan bá yọ ni màá máa mú certificate mi jáde síta ọ̀bọ̀tẹ̀ àwọn like business gan-an wọ́n ní business ọ̀ngàn rèé àwọn ti ń ṣe láti iléèwé tó ti jẹ́ wípé ìyá kówó pé ni wọ́n máa ń pe àwọn níléèwé àwọn gbogbo lòwò wọn a tún máa pe àwọn nínàgìjẹ yẹn torí pé ìwé táwọn ń kà kò di business táwọn ń ṣe kò dá lọ́wọ́ anything anything goes ni tó bá ṣàti máa mówó wá nígbà táwọn wà níléèwé. wọ́n ní bíi ti ṣìnà kọ́ o bíi tàgbèrè kọ́ o bíi tó lè jíjà kọ́ o. wọ́n ní àwọn lọ rèé ṣàgùnbánirọ̀ náà làwọn àti dádì tí ṣe orí wọn làwọn jọ pàdé. aláǹgbá ò lè ráyè débi pé àgùnmánirọ̀ táwọn ti jọ pàdé ìsàmọ̀ pé lẹ́lẹ́kajẹ̀ka iléèwé wọn ó ti jọ pàdé ní irú iléeṣẹ́ wa báyìí sìn àwọn kọ́pàtà ní iléèwé ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti wá ẹ̀rú bẹ́yẹn náà ni wípé àwọn pàdé níbi táwọn ti lọ rèé sìn rúùlù gẹ́gẹ́ bí ipò wá láti iléèwé tiẹ̀ àwọn náà sì wá láti iléèwé tọ̀dọ̀ tàwọn. wọ́n ní ṣùgbọ́n àwọn ò mọ pé ń torí iná ni pé àwọn wà active àwọn dẹ̀ jẹ́ni tó smart tó dẹ̀ jẹ́ pé àwọn wà enterprises àbí òye yín pé àwọn àwọn jẹ́ ẹni tó jẹ́ ẹni tó yára fẹ́fẹ́ tó lákìkanjú tó ń ṣiṣẹ́ tó ń tajà tọ́wọ́ ẹ̀ jí sí kọ́mọ sọ̀rọ̀ ajé tó ń yé yín dáadáa wọ́n ní ó sì gbé súnmọ́ àwọn of course èkúṣẹ́lẹ̀ bàbá àwọn làwọn náà mọ̀ gbé lọ láéláé wọ́n bá àwọn náà ni àwọn náà ó bímọ kò sí wàhálà àwọn bá dẹ̀ jẹ́ sáà fún un wẹ́rẹ́ dèwẹ́rẹ́ wẹ́rẹ́ dèwẹ́rẹ́ lẹ́nu àgùnbánirọ̀ pẹ̀lẹ́ àpíà. wẹ́rẹ́ dèwẹ́rẹ́ wẹ́rẹ́ dèwẹ́rẹ́ ìnáwó wẹ́rẹ́ dèwẹ́rẹ́ wọ́n sìnrú ìlú ọdún kan tán wọ́n tẹ̀lé káwọn tó sìnrú ìlú ọdún kan tán ó ti tẹ̀lé àwọn lọlé àwọn àwọn náà ti tẹ̀lé lọlé àwọn òbí ẹ̀ wọ́n ní kò dẹ̀ sí àwọn òbí ẹ̀ gbà wọ́n ní tọwọ́ tẹsẹ̀ àwọn òbí tàwọn náà gbà ní tọwọ́ tẹsẹ̀ ní ìlànà pé nǹkan ẹni ìdí méjì kínú obì ni wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ wọ́n ní ọlọ́run sì kẹ́ àwọn pẹ̀lúpẹ̀lú pé àwọn ò ní lọ́kàn láti fi ṣe èèyàn bá ti ń ṣàbíamọ kó lè ráàyè mójútó ọmọ tọ́ra àwọn ọmọ irúṣẹ́ tí ọkọ àwọn máa rí wọn ní àwọn ò ní lọ́kàn pé ṣùgbọ́n wọ́n fún àwọn níṣẹ́ níbi táwọn ti lọ sìnrú ìlú. lẹ́ka ibi tí wọ́n pín àwọn sí wọ́n ní wọ́n fún àwọn níṣẹ́ ń bẹ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn ò fẹ́ kọ oore òwúrọ̀ yẹn àwọn ò fẹ́ kọ ìfà òwúrọ̀ yẹn àwọn gba iṣẹ́ yẹn àwọn ṣe sáà fún ọdún kan míì lẹ́yìn ìgbà táwọn parí àgùnbánirọ̀ ọdún kan kó tó wá di pé àwọn ń dá mi ìgbéyàwó kaná làwọn wá sọ níbẹ̀ pé mo fẹ́ fiṣẹ́ sílẹ̀ ẹ má bínú mo ti fẹ́ ṣègbéyàwó abádẹ̀ ti ṣègbéyàwó ọmọ òde kí n dẹ̀ n tí mo design for life mi ni pé kí n máa ṣe business jámàjàmà jámàjàmà wọn náà dẹ̀ ra fiṣẹ́ honourably làwọn dẹ̀ fi ṣègbéyàwó wọ́n ní débi wípé wọ́n sì wọ́n ò wọ́n fún ọkọ àwọn níṣẹ́ ṣùgbọ́n nínú báwọn ṣe dá a sí níbẹ̀ pé àwọn dìídì solicit àwọn bẹ̀bẹ̀ fún ọkọ àwọn pé ṣé ọkọ mi ṣe lè bá mi gbà á àjọ sef ń bíbà yìí náà ni wọ́n ní àti ìjọ máa wọ́n pọ̀ gan náà pàpà pé àwọn jọ ń fẹ́ra wọn lẹ́yìn ìgbà táwọn ń sìn rúùlù ṣe lè bá mi gbà á but èmi ò ní interest àti máa ṣiṣẹ́ mọ́ ẹ̀fọ́ eh, fún ìdí kan àti ìdí kejì ah, ṣe lè bá mi gbọ́kọ mi ó náà ó nice ó ń ṣiṣẹ́ wọ́n ní ìfẹ́ tí ẹni tí wọ́n pín àwọn sẹ́ka rẹ̀ táwọn bá ṣiṣẹ́ nígbà táwọn ń ṣe àgùnbánirọ̀ yẹn ìfẹ́ tó ní sí àwọn wọ́n ní bó ṣe shift ẹ̀ nìyẹn pé ok táyé pé bó ṣe fẹ́ nìyẹn wọ́n lóbìnrin ni o wọ́n lóbìnrin lọ̀gá àwọn wọ́n ní wọ́n lórí ah, ṣé bó ṣe fẹ́ nìyẹn ok màá bá àwọn management sọ̀rọ̀. ẹ bá mi dá sí i. wọ́n ní ọlọ́run sì lò ó sì bá àwọn management sọ̀rọ̀ wọ́n dẹ̀ gba ọkọ àwọn replace àwọn. wọ́n ní ó tiẹ̀ wàá dùn ọ́ dáa nítorí pé ìmọ̀ ẹ̀kọ́ ìṣirò owó táwọn lọ fún iná náà ni ọkọ àwọn lọ fún ojú ó jẹ́ pé ibi táwọn bá ṣẹ́dé ló ti gbé. orí mo ní àṣẹ ẹ̀ka kan náà ni ẹ ti wá sẹ́ẹ̀fù ni lábẹ́ iléeṣẹ́ kan wọ́n ní ẹ̀ka kan náà kọ́ ṣùgbọ́n ntọ́lọ ọkọ́ náà làwọn náà ní ìmọ̀ nípa ẹ̀. owó ló mọ̀ dáa pa ó mọ̀ dáa gan-an wọ́n ní wọ́n sì bá wọn fún un níṣẹ́ àwọn dẹ̀ wá ṣègbéyàwó ohun gbogbo dẹ̀ ń lọ létòlétò mo ní òkè àwọn ọmọ ń kọ́ oníbẹ̀ anybody bá mú ọ̀rọ̀ wá bẹ́yìn á béèrè pé iṣẹ́ ń kọ́ ọmọ ń kọ́ ọkọ ń kọ́ báwo ni ṣé kò sí problem àmọ́ eré àti nǹkan bá wa ti máa jẹyọ. báwo wá ni àwọn ọmọ ń kọ́ wọ́n ní àwọn ọmọ wà pé àìkàmọ́ fọlọ́mọ ọlọ́run ti ṣe mẹ́rin fáwọn. Ah, ṣé kò wá sí? wọ́n ló sí o ọmọ rí ẹ̀ sọnù àbí ah, báwo mà wọ́n ní ẹ̀ ṣe máa o wọ́n ní ìgbéyàwó ọdún mẹ́tàdínlógún táwọn ń ṣírò rẹ̀ yìí tí ọjọ́ orí àwọn sì ti pé mẹ́ta ó dín ní àádọ́ta ọjọ́ orí ọkọ àwọn ti pé mọ́kàndínní àádọ́ta wọ́n ní ìjà ajẹ́ mọ̀ wípé. inú ilé mìrẹ́ǹtì làwọn ṣì wà o. ẹ tí ìṣetán tẹ fẹ́ kó lọ bí tiyín ni mà. lọ́wọ́ mi dàgbà mo bí wọ́n bẹ́ẹ̀. tó bí mi sáyé. torí nígbà tí wọ́n tán jẹ́ni tí ọwọ́ ẹ̀ jí sówó tán jẹ́ni tó ń ṣe bísínẹ́sì láti ìgbà wọn ti wà léèwé mo wò pé irú ẹni tó lè jà lákìkanjú bẹ́ẹ̀ yẹn wọ́n ní ó yẹ kí èrò wọn lè lọ bí pé a ṣe lè a ṣe lè àbí òye yín wọ́n sì tún jẹ́ ó yé mi pé ọkọ àwọn ó ń ṣiṣẹ́ ẹnì wípé ọlọ́kọ̀ sẹ́ni mọ́ńdàlá wù lóòótọ́ o ṣùgbọ́n n tí ọ̀fẹ́ jẹ́ eré irú ẹni tí ọlọ́run bá jẹ́ kọ́ jẹ́ pé àtijọ́ àti mo ò nira fún e, àti rí tọ́rọ́kọ́bọ̀ ò nira fún bẹ́ẹ̀ yẹn n tí ọ̀fẹ́ jẹ́ eré àbí àfojúsùn irú èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe rò ó bó dẹ̀ ṣe ẹ̀kọ́ náà nìyẹn ò ní pẹ́ bí tiẹ̀ ṣe ìlàjì plọ́ọ̀tì àbí òye yín ni mo wá ní pé ah nígbà wọn ní ṣé mo jẹ́ mọ̀ pé ilé mi rẹ́ǹtì ńlá wọn ṣì wà mo ní ẹ̀ẹ́n ẹ fẹ́ kọ́lé yín to taste àbí. wọ́n ní kọ́kínni to taste wọ́n ní bó ṣe yẹ kẹ́ ẹ wí nìyẹn mà àti ní nada mi ì gbọ́ yín dáadáa àti ní anything anything kan mò ń wí àní ilé yín mo ní ẹlẹ́ṣin wà nílé mi rẹ́ǹtì mo wá pé mo ní ẹ fẹ́ kí lé kó kó ṣe rin gidi tán kẹ́ ẹ kọ́ tán èèyàn máa kí n kọ́lé tán tí èkó lọ bẹ̀ ẹ́ rí ibi tó kàn sí kù sí ó sì máa níbi tó máa kù sí èyí kọ́lé tán ẹ bá wá ń dúró de pé ń gbọ̀ bá tó kọ́ ẹ bá tó kọ́ tán ẹ máa fún láńlọ́ọ̀dù yín lówó lọ́n tiẹ̀ ní wọ́n lá làwọn èèrà kankan ilé ẹ mọ́ gan àwọn ọkọ débi táwọn ọkọ̀ lé ẹyẹ ẹ mo nílé ẹyẹ ọkọ lèmi wà ń wí ìwòsàn sọ̀rọ̀ lé ẹ mọ́ ilé tẹ́ẹ̀kọ̀ tẹ́ fi to búlọ́ọ̀kù ẹ̀ tẹ́ẹ̀ sì fi páànù ọmọ ní lèmi ń sọ ilé téèyàn ó gbé tọmọ ọba yín gbé lèmi ń sọ wọn ni ẹ wò ó mọ mi jí o kò sí nǹkan kan tó jọ ọ mo ní kí ló wàá ṣẹlẹ̀. ní kíni tó wá dé ilẹ̀ wọn bá ń ládùúgbò ibi tí ẹ wà ni. àbó ní ìgbà tí àkọsẹ̀jáyé yín sọ pé kẹ́ ẹ tó rà kẹ́ ẹ tó kọ ni àbí báwo kí ló ṣẹlẹ̀ bóyá ń gbà wọ́n bí wọn bóyá wọ́n sọ àkọsẹ̀jáyé wọn fún wọn pé bẹ́ẹ̀ bá kọ́lé fẹ́ rà lẹ́ bàbá yìí ni o bẹ́ẹ̀ bá. <laughs> àbí èyàn ò ṣàbẹ̀rẹ̀ nígbà tó rú mi lójú. wọ́n ní kò sí nǹkan kan tó jọ ọmọ ní kí ló wá ṣẹlẹ̀ bọ̀ ẹni dáàdi ń ṣiṣẹ́ náà wọ́n ní ó ń ṣiṣẹ́ kò responsible kò reliable kankan tí mo mọ̀ pé kò ní reliable tí mo mọ̀ pé kò ní responsible mi ò ní jẹ́ kán fún un níṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀ ń gbà yẹn màá kú mọ̀ pé kò níṣẹ́ lọ́wọ́ màá kú mọ̀ pé ó kú ah, mo ní mm, mm, mm, ẹ jẹ́ kó yé mi dáadáa. tó ṣe kókó wọn reliable wọn responsible wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ how wọ́n ní ẹ ṣe ilé ta sọ pé tí mo sọ pé à ń gbé igan tó jẹ́lẹ̀ mi rent gan èmi ni mò ń sanwó ilé àti ilé kẹta rèé tá a gbé láti gbéyàwó ọdún mẹ́tàdínlógún èmi ni mò ń sanwó ilé èmi ni màá sanwó ilé èmi ni màá sanwó ilé èmi ni màá sanwó ilé bọ̀ ẹ náà ń ṣiṣẹ́ ẹ pọ́n tí ò ní dáhùn. ìyàwó lè ṣe yẹn ohun tíyàwó lè ṣe àkọ́bí wa ó ti wà níbí báyìí èkejì wa ó ti wà níbí báyìí ọmọ kẹta ibi báyìí ló wà àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin boarding school ni mò ń ká àwọn ọmọ mi sí mi ò fi education jẹ àwọn ọmọ mi kò ní sanwó school àwọn ọmọ kò ní sanwó ilé ah, mo ní ẹ ok bóyá n tí wọ́n ń gbé nípa jíjẹ mímu bóyá ibẹ̀ yẹn ni bùkátà fi sí jù no kò ní kankan tó ń ṣe ni ah, ah. ẹ mọ̀ pé ọkùnrin mi àwọn <laughs> bí ọkùnrin mi ò ti ní pín ìṣáná ló kéré ìṣáná ló kéré ọkùnrin mi ò ní pín fúnyàwó ẹ̀ láti ra o ibẹ̀ sì làwọn ọkùnrin mi ò ti ní à tí má ti fi lè sanwó sùkúù ìwọ lọ́mọ gbé oúnjẹ tí má ti fi lè sanwó ra oúnjẹ sílé ìwọ lọ́mọ mm, ràn mọ́ báwọn mo ṣe raṣọ ọkùnrin mi ọkùnrin mi ò pín bá ọkùnrin mi mm, mm, owó òṣàná àfisílẹ̀ ni ibi tọkùnrin mi tó kọ̀wọ̀ sí dé tó sì mójúṣe rẹ̀ dé. ìyá mi o ìyá mi o àmọ́ ọkùnrin tí bá ń ṣe bẹ́ẹ̀ náà tọ́jà pé àtọwọ́ òṣàná àtọwọ́ ara ibà fín ara epo pupa ara ìyẹn ò sọ pé kírú ìyàwó ẹ̀ náà mọ̀ wàá mọ̀ gbéra o kò sọ pé kíyàwó orú ẹni bẹ́ẹ̀ náà mọ̀ mọ̀ gbéra bí bẹ́ẹ̀ kọ́ ọkùnrin nìkan ní ọmọ lálùbáríkà o ọmọjẹ́rìí ọkọ mi ń ṣe gbá ń ṣe gbangba ń ṣe ṣòkòtò ń ṣe gbandú ń ṣe gbá níwọ náà ò ṣe gbéra lọ tọwọ́ bá pò ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ń tásìkí ẹ̀ fún mi àmì ẹ̀yẹ tẹ̀mí ń sọ báyìí láàárọ̀ yìí ni wípé ṣe mọ̀ pé mo bí wọ́n mo ní à ẹ ok ẹ̀yin lẹ́ ń sanwó skul àwọn ọmọ ẹ̀yin lẹ́ káwọn ọmọ sí best school ẹ̀yin náà lẹ́ ń sanwó olé sanwó olé sanwó olé nígbà tí landlord bá ń fi yín ṣẹlẹ́yà ẹ̀ mo ní à bóyá àwọn tẹ̀ ń jẹ nípa jíjẹ jíjẹ àbíṣẹ́ lẹ́yìn àwọn ọmọ mẹ́rin yẹn bóyá ẹ̀tún kan mọ̀lẹ́bí kan sọ́dọ̀ bóyá mọ̀lẹ́bí tiwọn àbí torí èmi wò pé ntọ́ lè má jẹ́ kí ntọ́ lè má jẹ́ kọkùnrin ó lójúṣe ó dẹ̀ ń ṣiṣẹ́ mò ń wo ohun tó lè fà á ni mo ṣe ń gba bí yọ sí àǹtí yẹn ni mò ń gba ọ̀tán yọ gba òsì yọ sí wọn kí n lè mú wọn sáàárín àbí òye yín mo ní hàn bóyá bùkátà oúnjẹ àbí àwọn bóyá ló ti wá pọ̀ jù ṣé yàtọ̀ fáwọn ọmọ tó lọ ń ṣe fún yín tẹ́ ní boarding school ni wọ́n wà ẹ̀ sì ni wọ́n jẹun ó mú wọn sanwó iléèwé náà ẹ̀yin náà ni ilé tẹ̀ ń gbé náà ẹ̀yin náà ni ẹ ra nǹkan wọn kódà wọ́n sọ débi pé à ń ra nǹkan àlò sínú ilé ẹ mo ní but tí mo ṣe ń gbọ́ yín yìí nsìn ó túmọ̀ sí wípé ẹ tí ì ṣe wedding tán ti ń ṣiṣẹ́ báwo lẹ ṣe wá ṣe wedding gan. bùkátà àgbà wedding bó lẹ ṣe gbọ́ wọ́n ní àwọn kan understand pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ pé of course pé ẹ wo ìgbáyà gan ni mo ṣe kò ń ṣe ìgbọ́kọ̀ honestly ìgbáyà ni mo ṣe because èmi ni mo ra aṣọ wedding èmi ni mo ra sùtẹ̀ èmi ni mo ra bàtà rẹ̀ èmi ni mo ṣe gbá èmi ni mo èmi ni mo ṣàwọ́. òbí ò lè ṣe yẹn àmọ́ ká lọ rántí pé aya ni ìyàwó lè kọ́ ni ipò ló dá wa lájọ́ ọdí àbí àsọrí pé tèmi bá mi báyìí. àbílájá ìṣòro òbí ẹni ò lè kọ́ ni. aago mẹ́fà àrékọjá àṣẹ́jú mẹ́tàlá. ó ti wá ń ṣọ́ ojú mi ńlẹ̀ kó tó dijọ́ mẹ́jọ. wáyéèdè lùmọ̀ọ́ká pírẹsẹ̀ńtà ṣó orí ń tọ́ ọ dálẹ̀ báyìí nìsín báyìí ṣó orí ń tọ́ ọ dálẹ̀ báyìí nìsín báyìí. ó ti wá ń ríra tìmí ńlẹ̀ kó tó di ọjọ́ mẹ́jọ àwọn èèyàn níta ní asọ́ ẹni ń gbéyàwó bọ̀ wá bá a mọ̀ gbórí gànà wòran ni ilẹ̀ ẹjọ́ mẹ́jọ ọmọ tán láyé alágbára ọlọ́run ẹ̀yọ́ dẹ̀ mẹ́yìn náà. ní wàhálà yìí. mo ní ah, eh, eh, eh, kò sí nǹkan tó bad kéèyàn ran ọkọ ẹ̀ lọ́wọ́ ẹ fẹ́ ṣe wedding ẹ̀yin lẹ suit tẹ́ fi ṣe wedding ẹ̀yin lẹ ra bàtà sí lẹ́sẹ̀ ẹ̀yin lẹ ra gbándú ẹ̀yin lẹ ra but wọ́n ti ń ṣe nǹkan kan kó tó dìgbà tẹ́ ṣe wedding ó yẹ káwọn náà of course àwọn ló fẹ́ ṣe wedding tán dẹnu kọ yín àbáwọn kan ló dẹnu kọ yín at initial stage wọ́n láwọn ni ẹ but ẹ ṣe fún wọn nírò kankan láti play ọ̀tọ̀ ni pé kọ́ ní pé wọ́n níṣẹ́ lọ́wọ́ wọ́n níṣẹ́ lọ́wọ́ wọ́n ní ah, ẹ bọ̀ tàǹtí èmi wò pé kọkùnrin rẹjò kó pa kóbìnrin rẹjò kó pa tí má ti lọ sọ́jà tí mo rí anything tó wù mí má rà má rà má rà nígbà tá plan wedding má rà má rà má rà so ó dẹ̀ ti mọ́ mi lára nígbà tó yẹ pé mo ti ń ṣiṣẹ́ mo ti ń tajà kí n tó kẹ́sẹ̀ pé ah ok. ẹ gbà tẹ́ wá fẹ́ra tẹ́ ẹ délé náà ń kọ́ ah, báwo lẹ ṣe gbalé àkọ́kọ́ Eh, àjọ wálé kiri náà ní àdẹjọ because uh, ó ṣì wà lọ́sẹ̀ school bíi tí ó ti ń tó ti school kó tó di ìgbà tá a fi ń serve ìgbà tá a dẹ̀ serve tán because uh, out campus ló gbé ìta so ìgbà tá a dẹ̀ serve tán tí a dẹ̀ ń plan wedding a dẹ̀ ok jẹ́ ká wá àdúgbò wo ni ká gbé a dẹ̀ wá ilé a dẹ̀ ṣe so a dẹ̀ eh, èmi mo dẹ̀ kọ́kọ́ ìjọ tí bàbá onílé sọ pé. Uh, káwá o káwá wọlé kan o bàbá kíátìkà so bá a mi ni mo ráyè lọ lọ́jọ́ yẹn mo rẹ̀ ṣe débẹ̀ tí mo tún wo ilé kan a máa ń jọ ń lọ a máa ń jọ ń lọ ìgbà tí kì í rí ìtó tẹ́ lọ́rùn nígbà tá à ń plan wedding bọ̀ ìgbà tá a rí ìtó tẹ́ lọ́rùn èmi ni mo lọ́ọ̀kà ti lọ lọ́jọ́ yẹn tí mo wà chance láti lọ because ó wà níbi iṣẹ́ so mo rẹ̀ ṣe sọ̀rọ̀ péye báyìí ni fún wọn ní check so mi mọ̀ pé kò yẹ kéèyàn ṣe bẹ́ẹ̀ ẹ mo ní ìgbà tẹ̀ dẹ̀ fún wọn ní check yẹn ṣe nígbà tẹ̀ sì dé wọ́n mọ̀ pé ibi tí mo ti gbé àjàgà sọ́rùn nìyẹn pé mi ni màmá sanwóolé lọ sanwóolé lọ ṣé yẹn náà wá bad ṣá mi rò pé yẹn náà bad ok now ẹ wá gbálẹ̀ yẹn ẹ bí mọ kìíní ẹ bí mọ kejì síbẹ̀ ẹ tún move ibi tá ẹ gbé yẹn lẹ bí mọ kẹta sí bọ̀tìgbà tí onílé ibẹ̀ ò tún lè ṣe ẹ tún move ibẹ̀ lẹ bí mọ kẹrin sí wọ́n níbẹ̀ nínú àlàyé tán ṣe ẹyin tẹ̀mí wá ń béèrè ní ìsìn ni pé ṣé wọ́n sì wà lẹ́nu iṣẹ́ yẹn tí ẹni kan fún wọn replace yín gbà tẹ́yìn fẹ́ face business ó sì wà ń bẹ́ẹ̀. ọ̀rọ̀ kan. ẹ wá ń try láti sọ fún mi pé wọn owó skul ọmọ mẹ́rẹ̀ẹ̀rin kọ̀ọ̀kan wọn owó ilé kọ̀ọ̀kan wọn ẹ ok kí ló wá dé tẹ̀ ẹ̀ ra lè ṣe mọ̀ ṣe mọ̀ èmi ò mo wò ó pé mi ò ní fẹ́ rà kí n má sọ fún ṣe understand and ẹ eh, because ẹ̀ẹ̀mejì kan wà tí mo ti propose pé ó dáa bó o bá ṣàlójúṣe kankan tó ń ṣe nínú ilé ó ṣàyẹ̀kọ́ lájọ tó ń dá ibì kan ló ṣàrùn lu sálárì rẹ̀ sí báwo la ṣe fẹ́ ṣe because a lè mọ gbalé lọ àwọn ọmọ ti dàgbà àwọn ọmọ ti ń ṣe kó tẹ̀ tó di pé àwọn ọmọ tó báyìí gan mo máa ń sọ fún un ṣe àwọn ọmọ ti ń ga kàn wá lọ́rùn àwọn ọmọ kí bùkátà àwọn ọmọ tó dé a ní à wo wo wo wo ájìnílé o ájìnílé o ọlọ́run ní de fún yàn sábàkà rẹ̀ fún yàn o. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí. nígbà tó bá tàsíkò a máa ra lẹ o nígbà tó bá tásìkò a máa kọ́lé ó kéré gan nínú iṣẹ́ ọlọ́run ẹ ṣáà ṣe sùúrù náà bàbá dẹ̀ mọ̀ kó fẹ́ lọ ra tiẹ̀ lọ ra tiẹ̀ bàbá mọ̀ kó fẹ́ dára lọ dára tó bá yẹ pé o fẹ́ kájọ ra papọ̀ wàá ṣe sùúrù náà. mo lókèé wọ́n fi condition yẹn sí pé tó bá yẹ pé ẹ bá fẹ́ lọ dára ẹ lọ dára wọ́n ní ẹ tó wá máa ń fi kún ni pé tó bá dẹ̀ ti lè dá lẹ́ra tí mo bá fi mọ̀ pé o dá lẹ́ra no you are gone. èwo ló ṣe pàtàkì tó ṣe. you are gone. Ah. Ah. ah kò yé mi. ẹ ṣe àdúpẹ́. ẹ ń sọ wípé ẹ ń ṣí wọn létí kẹjọ ralẹ̀ wọ́n ń sọ wípé àsìkò ni àwọn ń fọ́lò ọmọ àsìkò tọ́lọ́run bá láwọn ra àwọn máa rà á wọ́n tún wá ń sọ fún yín wípé tó bó o dẹ̀ ṣe ń tẹnumọ́ tó ń tẹnumọ́ tó bá fẹ́ lọ́ra ó lè lọ́ra o bọ̀ tí mo bá fi mọ̀ you are gone ah, mo níṣẹ́ yẹn náà ni òjẹ́ yẹn náà ò dẹ́ ẹ̀ rà á. Ah. ìyàwó méje. ó dà kílẹ̀ wá fẹ́ ẹ ṣe wá sórí ètò òmùlérò ọmọ pé yín ó èèyàn bẹ́ẹ̀ pé òkè kí gan-an lẹ̀ torí ẹ̀ wá náà mi ò rò pé mo lè continue mọ́ mi ò rò pé mo continue mo wá fẹ́ bèrè pé ṣé mo lè ra lẹ̀ because mi ò really mọ ohun tó máa ṣe because ọkọ mi stubborn ah, ọkọ yín ò stubborn ọkọ yín láction. dárí ìṣòro òbí ẹni ò lè bọ́ ni. ẹ dẹ̀ ń dáná oúnjẹ nù lé wọ́n dẹ̀ ń jẹun ló ń jẹun ẹsma ẹsma ẹ má bínú ma ṣé ẹ dẹ̀ máa ń ṣé ṣé ẹ dẹ̀ máa ń. <laughs> ok pé ṣé a máa ń of course of course ẹ ti mọ̀ tí mo béèrè bẹ́yẹn. ẹ̀ wá kí n pè wọ́n lọ́wọ́ bóyá kóíké kóíké yẹn tó wáyé kẹ́ tó wọ pàdé lọ́kọláya àbí ńgbà bá kúrò yín ní yẹ̀wù pàdé lọ́kọláya tán ẹ̀ kí n pè wọ́n pé ọkàn mi ẹ̀ bá try láti báwo ni ẹ̀ ah, àwa obìnrin la lọ́rọ̀ tútù tá a bá fẹ́ tí ò bá fẹ́ bọ́kọ ẹ̀ sọ́lókù ọmọ wa náà lọ́kọ wa bàbá wa náà lọkọ wa bẹ́ẹ̀ yẹn bá fẹ́ bá bàbá ẹ̀ sọ̀rọ̀ á nà bá ṣe parúburúbú tá a ṣe tá a ṣe èèyàn gbọ́dọ̀ jágbe mọ́ bàbá ẹ̀ bá sọ̀rọ̀ ọmọ èèyàn náà téèyàn bá sì fẹ́ kó gbọ́rọ̀ lágbọ̀ọ́yé kó sì ṣe téèyàn bá fẹ́ òbí ọmọ bí ó ṣe bá sọ̀rọ̀ ẹ ẹ bá wọn ni àìmọye àìmọye tí máa pè jókòó tí máa kúnlẹ̀ tí máa sọ̀rọ̀ tuntun máa máa tún sunkún pé kò ń ṣe bó ṣe yẹ kó máa ṣe léléyìí sọ fún mi ṣé o níyàwó síta ni níbo ló ń kówó sí wọ́n ní àìmọye ìmọ̀ràn sí láwọn ọ̀rẹ́ àwọn ti gbà wọn àwọn kan ní ẹ iṣẹ́ yẹ káwọn lọ bá káwọn lọ kó bá ń bẹ̀ ẹ káwọn lọ ṣe àwọn ò dẹ̀ fẹ́ ṣe yẹn because àwọn ò fẹ́ ṣoore káwọn lóṣòó tì í àwọn ò wá mọ nǹkan táwọn máa ṣe báyìí i'm i'm tired i'm totally filled up. Ah. lọ́kọ̀jọ́ òru. èmi ò orin tá a kò sí èmi ò bá a ti ṣe é mi ò àfi jẹ́ hey, àádọ́rùn láọ̀rọ̀ yẹn sí okay ẹ ti wọ ẹ you are tired you are totally fed up ẹ ẹ mọ̀ tẹ́ ṣe mọ́ ẹ ti dé kórìtà kò yé mi mọ́ ṣé yẹn lẹ gbé wá ah. òhẹ́ ẹ jẹ́ ń gbérelé ẹ jẹ́ ń lọ báwọn mọ̀lẹ́bí wa àwọn aláàtọ̀ àwọn alátúnṣe wọn ti ń ríran kọjá bí àwa ríran ìmọ̀ràn tí mo ní òun náà gbé nù kara wọn. Àwọn tó ṣẹ̀ṣẹ̀ wọ́n ti rírú ìrírí bẹ́ẹ̀ rí tàbí wọ́n, ẹ́ tàbí wọ́n ti gbọ́ rí. Bóyá àwọn tó sì ṣẹ̀ṣẹ̀ tó jẹ́ pé àwọn náà ti larú ẹ̀ kọjá rí. Àwọn lá rè gbé ọ̀rọ̀ ìbá wò. Àwọn wo wá ni ẹ̀yin ni o? Àbí àbá ń ṣílẹ̀kùn lẹ̀ káwọn àlejò wọlé o? Ẹ jẹ́ á rojú ọjà ká dé ná. Báwọn kò ní bá ti ń sọ tiwa ẹja àròjọ ọjà ẹja àròjọ ọjà. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. here's to you nigerian woman our woman the loveliest and the strongest of all women dream chaser family builder raising business empires from corner stores with life hacks that were never taught. Cheers to you, Nigerian woman, our woman. Go bloom. with Blue Blossom we cheer women on for the great things they do in life. Join the community of women who are blooming in life today. Visit www.stambicibtc.com to get started. Go bloom with Stambic IBTC. Stambic IBTC. It can be The season's changing, so why not change your look? Update your prescription and choose from the wide selection of brand name frames and state of the art lenses at Pearl Vision. They direct bill most insurance plans. Plus, they'll give you 40% off lenses for adults and free lenses for kids with frame purchase. Arrange your family's eye exams at pearlvision.ca. Valid prescription required. Valid at participating locations. Restrictions apply. Taxes extra. See store for details. Ends July 31st, 2023. Exams available at the independent doctors of optometry at or next to Pearl Vision. tí mo ní ìfẹ́ tí kò lábàwọ́n ni ìfẹ́ ìyá jẹ́ bẹ́ẹ̀ kò sí ohun tó dùn tó bíi indomie alájẹpọnu lákànlọ́ nítorí náà fi ìfẹ́ hàn pẹ̀lú indomie. And Hajj to the Holy House Kaaba is a duty that mankind owes to Allah for those who are able to undertake the journey. Quran 3 verse 97. To make your journey to the Holy Land easy, Jahis Bank PLC in collaboration with the National Hajj Commission of Nigeria and the State Pilgrims Welfare Boards jointly introduced the Hajj Saving Scheme to help you fulfill your wish. Jahis Bank PLC is the sole collecting agent to receive payment for Hadaya from all intending pilgrims which applies to all pilgrims pilgrims, irrespective of whether they are going for Hajj through the Hajj Savings Scheme or not. All intending pilgrims are to pay 90,555 naira at Energize Bank branch close to them. For further inquiries, please call 0700 or send an email to info at jaisbankplc.com. easy multi-use detergent and so easy premium plus They take make your wash so easy and the scent day pleasant. So easy kids and babies detergent also day wey gentle for baby cloth. so easy. an easy wash for an easy clean. àwọn onílé lọ Fresh FM and Blast FM Children's Day Fiesta twenty twenty three. Ọ̀rọ̀ kúkú kẹ̀kẹ́ mi gbọ́rọ̀ títì. Àyájọ́ àwọn èwe Children's Day tọdún yìí May twenty seven. Sátidé òní gángan ni o. Gbogbo àwa òbí àtàlágbàtọ́ tó mọ iye ọmọ ó yá. Kàtúyà yájáde wà múnú àwọn ọmọ wa dùn. Sátidé òní gángan ni o. Tànú gbogbo yàtá yóò tó pọ̀pọ̀ sísì. Ẹ kúkú ti mọ̀ pé gbogbo ti Fresh FM and Blast FM ló máa ń ṣe yàtọ̀ láàrin jùlọ́dọọdún. Àwọn ọmọdé ló máa ń sọ pé tiwa gangan làwọn rẹ̀ tó máa lé kéńké lé kéńká. sátidé òní gángan ni o. torí pé àjọṣe pẹ̀lú iléeṣẹ́ design bricks homes and property ni. ẹ̀bùn ilẹ̀ plọ̀tì mẹ́ta ti wà lẹ́bàá yìí. lọ́dún yìí lọ́mọ rẹ̀ máa dún nílẹ̀ tẹ́ ẹ máa fi kọ́lé. àt májẹ̀mú kàkàkàkà lóníranran táwọn ògo wẹrẹ máa fi ṣe fàjẹ́. sátidé òní gángan ni o. kókó thousand naira péré lówó ìwọlé ọmọ kọ̀ọ̀kan. àwa òbí la máa san one thousand naira lẹ́nu ọ̀nà àbáwọlé. Agodi gardens ní sẹkítẹ́rì àti Ìbàdàn tó máa gbọ́ bítíbitì èrò lálejò. sátidé òní gángan ni o. kó bẹ̀rẹ̀ látago mẹ́wàá àárọ̀. òdìdé ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹnjìnìà Ṣèyí yọ̀yọ̀yọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn. nǹkan ìṣeré gbogbo ló ti wà ń bẹ́ẹ̀. wọ́n máa dọ̀wẹ́ kẹ́ sàríyá pẹ̀lú àwọn gbajúgbajà olórin. amúlùdún àtàwọn adẹ́rìn pẹ́ kẹ́ sátidé òní gángan ni o. láwọn bíi ọdúnladé adékọlá. ibrahim jata. broda saji. mr macaroni. fẹ́mi adébáyọ̀. fẹ́tí abalógun. wíwá adémọlá tẹ̀ntì. táyọ̀ àmúkadé jẹ̀bú. wòlíì àgbà. ronke sodi òkè. yọ̀dọ̀ ọ̀kẹ́ owó sátidé òní gángan ni o. pé báwọn DJ bíi DJ new DJ love flat DJ divine DJ bright àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìdíje jójíjó ìdíje oúnjẹ sísè kàkàdí ẹ̀ kàdákẹ́. sátidé òní gángan ni o. àwọn iléeṣẹ́ tó kún wa lọ́wọ́ lọ́dún yìí ni. ilé gbogbo bá suma food kings home sweet co new kitchen nesu milo nigeria latiji ajẹbi trado medical àti design bricks home and property dr yinka ayefẹlẹ mọ ẹ lọlùgbàlejò àgbà fresh fm and blast FM Children's Day Fiesta twenty sátidé òní gángan ni o. ó tún máa lóyin ládùnyún gbanyungbanyungbanyungba ní Agodi garden secretariat àti ìlú Ìbàdàn. òní ni sátidé òní gángan ni o. ẹ jẹ́ pàdé níbẹ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. káàbọ̀ padà látọjú ọjà ìkànnì fresh one zero five point nine ilé orin challenge ètò múlẹ́rọ́ ni ṣe é ti múra agodi parks and gardens dádì mọ́mì ẹ̀jọ̀bọ ojú ọ̀nà ni bẹ́yìn sanwó iléèwé ọmọ tìyín déédéé bẹ́yìn ọ̀dà bùkátà lé dá àwọn màmá wọn. olùfẹ́ mi. súnmọ́ mi. lẹ́yìn àmọ́ múnú àmọ́ yín dùn. abiyamọ tòótọ́ abiyamọ òdodo niyín. ẹjọ́ ẹjọ́ márédè lọ sí Agodi Parks and Garden lónìí ni o. kí n má ṣe dáhùn obìnrin rí láìsí ọkọ wọn kí n má sì ṣe rí àwọn ọkọ láìsí ìyàwó wọn bẹ̀ wọ́n. bá a ṣe ojú òpó lẹ̀ zero eight zero three two three two ten fifty nine. Zero zero eight 08077771059. hello. hello. hello. ẹ káàárọ̀ o. hello. ẹ káàárọ̀ à ń gbọ́ yín o. hello. ee ee ee ok. àǹtí táyọ̀ ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀ o. o ẹ kú ṣe olúwa o. ẹ ṣeun gan ni sà. adémọlá oyèlékè látó di fẹrẹ òdùmá. yẹ sà ẹ káàárọ̀. mo fẹ́ dá sí ètò yẹn ni mà. ẹ ti ń dá sí ọ̀rẹ́dì. ẹ ṣe gan-an ṣẹ́rí tí obìnrin ó lè òkè ń tìdí mẹ́jọ rò ó ṣẹ́rí àwa ọkùnrin la gọ̀ jù fún obìnrin tó bá gọ̀ tó bá dẹ̀ mọ̀ wà mú tó bá hmm. dẹ̀ tún gbọ́n hmm. àwa náà la dẹ̀ tún gbọ́n jù fún obìnrin tó bá rò ìgbóhùn clever hmm. lójú ara òun ṣẹ́rí tí àbẹ́ẹ̀ni tóbìnrin bá lóun fẹ́ gun ọkọ lẹ́sìn yóò gùn nípa ọgbọ́n bèrèbèrè nípa submission àbí ìtúta submission ilẹ̀ pátápátá ṣé wá tó bá ti wá dàbí èyí pé arábìnrin yẹn ó yẹru ẹ̀ wò kò ní ìwà ìkọ̀kọ̀ kan tó burú sí ọkọ lọ́wọ́ ọ̀rọ̀ ìmọ̀sìnkú làyé àtọ̀run o ṣe rí àwa tó bá fi jẹ́ pé kìrìsìtẹ́nì ni sọkọ kọ́ńdíìsì ẹ̀ kó máa pray sí omi tí ò fi dáná fọkọ sòfà àtọkọ ń jẹun kó máa sọ àsọtẹ́lẹ̀ nǹkan tó bá fẹ́ sí ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ méjì fúnra ọkùnrin yẹn ni ó padà wà kúnlẹ̀ fún pé my dear mo ti ṣe ẹ̀mí mi máa rẹ̀ sí ẹ. kéèsì hmm. ẹ̀ simple gan-an hmm. kéèsì èyí tó jẹ́ ìṣòro kò hmm. jẹ́ bó ṣe jẹ́ adémọ́lẹ̀ òrèlékè látòdì ìfẹ́rẹ́ òjò. ẹ̀sìn àdúgbò kínkín. Oh, hello sir mo fẹ́. hello. hello. hello. ẹ káàárọ̀ o. hello ẹ kú ẹ káàárọ̀ o. ètò rẹ o yàrá òǹkẹ́. ẹ kú

ó yẹ kí wọ́n máa gbé ọgbọ́n wọ́n máa ti tóbìnrin yẹn lọ́rùn ṣùgbọ́n nǹkan tí wọ́n máa sọ fóbìnrin yẹn kó mọ́ bí ìtọ́ ọlọ́run ṣe ń bílẹ̀ẹ̀dì òun ló ti máa ń sọ ọlọ́run ṣe ń bílẹ̀ẹ̀dì òun dáàtò bí wípé ọkùnrin yẹn gbọ́ neglect responsibility ẹ̀ lọ́lọ́run ṣe ń bílẹ̀ẹ̀dì kó mọ̀ nǹkan tó bá ń bẹ̀ ṣe opportunity láti rìn àpò rà kó kọ̀ kò jẹ́ kó mọ̀ ó ti ra ìdílé mo ti ra mo ti rà orúkọ tó fi responsibility sílẹ̀ ṣèjẹ́ mo báwọn kankan wà tó ti di jèrè lọ bá ní ìkápá láti ṣe kó máa ṣe olólùwọ̀n ṣe ń ṣàánú ẹ̀ hmm. bá ní opportunity láti rà tó bá tó lọ bá bless ẹ̀ díẹ̀ kó ṣe ó bá kó ṣe fún ìdílé ọlọ́run ìdílé ọ̀tọ̀ ọkọ̀ ìyàwó ìdílé. Hmm. tó kó máa ṣèwọ̀nba tó bá ti pa kó ọkọ ẹ̀ sí kó kó fi gbogbo nǹkan kó fi ọkọ ẹ̀ kó fà lé ọlọ́ kó fà náà lọ́wọ́ kó gbìyànjú kó ti náà ah. mọ rí ìdí tó ṣe ń blẹ̀ ẹ̀sẹ̀ kò jẹ́ mọ́ rí ìdí kéde àkókò tó bá fi rẹ̀ hmm. tó bá gbéléyàwó lórí ọjọ́ alẹ́ wọn náà ń bàjẹ́ wọn kì í mọ̀ ni hmm. ṣọ́bìnrin tó ń dá ọmọ ṣọ́bìnrin tó ń tẹ̀ kí ọmọ ah. Ah, ọ̀rẹ́ mi mo kókó mú mo kókó mú mo kókó mú ojú òpó ìwà àríbá kan àmọ́ àrí kókó ń bẹ̀ àrí kókó ń bẹ̀ ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o ẹ kúṣẹ́ olúwa o. ẹ ṣeun o. ọlọ́run ṣàgbára o. àmì ẹ mọ́ jìnnà sí wa o. ṣe irú àwọn bó bá ti wá rí bẹ́ẹ̀ obìnrin yẹn má bàa sọ̀rọ̀ kan bí ó ṣe ṣègbésí ayé rẹ̀ kọ́ mọ́ plan ayé ẹ̀ báwo mo ṣe fẹ́ kọ́lé báwo mo ṣe fẹ́ tọmọ báwo mo ṣe fẹ́ ṣe yóò lè òun kò lè òun kọ́ máa ṣègbésí ayé ẹ̀. nígbà tó wá ní ẹ sà inú mi dùn pọkùnrin ni yín sà ìgbà tí <laughs> ìgbà tí bọ̀dá ọkọ ìyàwó wa ń sọ fún ìyàwó wípé tó ń bẹ pé tó bá dẹ̀ mọ̀ pé ò lè dúró dìgbà tó ń bá tó ṣe tán táwọn fẹ́ jọra lẹ̀ tó o bá lọ dára you are gone yóò wá nǹkan. ẹ ó ní kò lè dúró irú rẹ irú wọn ò ní nǹkan kan tán fẹ́ ṣe kò sí nǹkan kan tán fẹ́ ṣe láyé kọjá kan máa ṣe ìranù káàkiri máìndì tiẹ̀ nu tó bá tún ti rẹ́ni tó tún ṣe kò tún ní jẹ́ kó ṣe é àfi kóbìnrin yẹn tó bá ti lé ń bá aṣọ bọ́n ṣèjọ máa bá a lọ nìyẹn tó bá ti lé ń dúró pé ìgbà òun sáfẹ́ satisfy ẹ̀sán yányán ni torí irú wọn kò lè satisfy kò sọgbọ́n tó lè dá sí i so kò sí nǹkan tó fẹ́ ṣe kọjá pé kó máa plánà ayé ẹ̀ báwo mo ṣe fẹ́ ṣayé mi hmm. àwọn ọmọ ìbáwo wọn ò ṣe soríire tó bá dúró de ọkùnrin yẹn private eh, public school ni ó kó àwọn ọmọ sí tí wọn ní sanwó school tó bá dúró de máa yẹn so kó ṣe ayé ẹ̀ fúnra rẹ̀ kó plánà ayé ẹ̀ ọlọ́run kó wa mọ̀ ṣe o. Hmm. ẹ ṣeun. hello. Ah, ẹ mà kárọ̀ ya wa. Ah, eh ẹni tá à ń wí ó dé ó èlé ọ̀rọ̀ tó wà nílẹ̀ èlé. èlé gangan ni èlé pàápàá ọlọ́ọ̀bà mọ́jọ́rú ọlọ́run ti mọ́jọ́rú òní gangan ni. òní ni gbogbo àwọn bàbá alálùbáríkà àti alálùbáríkà wọn kọ́ ọmọ bọ̀ ní Agodi Parks and mo mo kí Fresh FM pẹ̀lú gbogbo prógámù tí wọ́n ṣe lọ́tún lọ́sì pẹ̀lú àwọn ọmọ gbogbo àwọn ọmọ náà wọ́n yàrí bàbá wọn láyínká kí eh, ọmọ tí inú ò ní sọnù ìyá wa eh, Táyọ̀ ọmọ inú ò ní sọnù gbogbo àwọn tó ń gbọ́ náà ọmọ wa ò ní sọnù lágbàrò gbọ́ náà wọ́n ó dé ayé lágbàrò gbọ́ náà ọlọ́sàánú mm. gbogbo wa. ọ̀rọ̀ tó wà ńlẹ̀ nǹkan o. ẹ ẹ lè ẹ lè kò lè tẹ̀ mọ̀ pé gbogbo àná bákan ni wá bóbìnrin bá rí ọkọ̀ yìí jẹ́ bíi katapila èèmọ̀ àyọ̀sí lọ́rùn ni ká ní bóbìnrin bá rẹ́ni lóyún fún èèmọ̀ dàgòdò tọ́. Hmm. bá a náà sì ní bọ́kùnrin náà bá rẹ́ni bó bá yòó tó tààrẹ rọ̀ èèmọ̀ dàgbọ̀jọ̀gbọ̀jọ̀ sí lọ́rùn ni. Hmm. bọ́rọ̀ bá ta arígbó ti rí ẹ jẹ́ kóbìnrin náà kó lu wíran bó náà lọ bó bá bọ̀ fún aráàlú ọkọ pé ah, ọjà ìmọ̀ o àmọ́ tó ṣe kìnìkan kékeré ọkọ kójọ kó yà ń lówó òun mọ̀ fẹ́ sanwó iléèwé junior kìnìkan matric kìnìkan béèrè kọkọ rẹ yà lówó ṣùgbọ́n la pé mùtó mùtó mùtó yìí ṣe òun jẹ́ kọkọ náà káwọ́rọ̀ hmm. yálà yìí ṣe rẹ̀ ké

ó ti rẹ o hmm, kò burú ẹ ṣeun ọ̀rọ̀ lẹ sọ ọ̀rọ̀ lẹ sọ. àǹtí ṣe ń gbọ́ wa ṣá. hello. ẹ káàárọ̀ ẹ káàárọ̀. akókò. ẹ ṣeun ó kọ yín bọ́lẹ̀ tí ń dá sí i. mi ì fẹ́ dárúkọ ṣé kí ọ̀rọ̀ yẹn gan ń bẹ lára tèmi gbà. Ah, ló bá tán. ẹ mọ̀ ẹ mọ̀ ń gbọ́. ọkùnrin ò ní kankan ṣe òní ṣe nígbà tèmi gan tí mo sọ pé àmọ́ gbé náà ni náà tí mo ra kọ́lé ìgbà tó sú ó mẹ́wùú. Ah, ẹ pè padà o àwọn ẹ gbọ́dọ̀ lọ ẹ ẹ gbọ́dọ̀ lọ ẹ ẹ gbọ́dọ̀ lọ. hello. ẹ̀lú ẹ o. látọ̀pọ̀ sà. ẹ ntẹ́mi náà fẹ́ sọ sí ni pé yóò máa bẹ ọlọ́run fún ọkùnrin rẹ̀ ni pé torí àwọn ọkùnrin kan wulẹ̀ wà tó jẹ́ pé òkú ayé ni wọ́n kàn jẹ́ ọkùnrin lásán ni. wọ́n kàn jẹ́ ọkùnrin lásán ni kọ́lọ́ ó wá ṣàánú kó wá máa ṣe. ó ti yé mi ẹ ṣeun ah zero eight zero three two three two ten fifty nine from life, experience ni àǹtí yìí ń sọ àǹtí ẹ̀ kan ẹ pè padà ẹ ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀ wa. yes sir. irú ìyá yẹn ẹ sọ fún wọn pé kí wọ́n máa kó fún àdúrà. Mm-hmm. and again pé nǹkan kan wà tí ìyá yẹn fi pamọ́ tí wọn ò sọ. ẹlẹ́ẹ̀kẹta tó tún dẹ́rù ẹ̀ ni pé irú ọkùnrin náà bẹ̀rẹ̀ aláìní kan sí i. kò burú ẹ ṣeun life experience àǹtí yìí ń ṣe àyè lọ́wọ́lọ́wọ́. Ah, hello. hello. hello mo tún pè padà ah, yìí ṣé ẹ rí obìnrin yẹn mm. ṣé ẹ rí obìnrin yẹn kò sí nǹkan tó jọ pé tó bá tó bá ti ralẹ̀ tó bá kọ́lé ṣe gan ṣé ilé tíyàwó ń sanwó ẹ̀ ló ti fẹ́ gan ni ọkọ ló máa padà máa ṣọ ẹ̀ tó máa padà lọ mm-hmm. ṣe lẹ́yìn tíyàwó ń sanwó ẹ̀ ló ní sè lórí ni àbí nǹkan tíyàwó kó jọ ló ní sè lórí kó má wulẹ̀ bẹ̀rù nǹkan tó bá fẹ́ ṣe tó lọ́n bá fún ní kápá kó ṣe ṣùgbọ́n nǹkan tó máa sọ ni pé gbogbo nǹkan tó bá wù kó máa ṣe kó bọ̀wọ̀ fún ọkọ ẹ̀ torí kó ra ọjọ́ alẹ́ fún àwọn ọmọ ẹ̀ mm-hmm. kó máa ṣe ìwọ̀nba tó bá lè ṣe kó mẹ́sọ̀ pé òun bọ̀wọ̀ fún kó mẹ́sọ̀ pé kò rí kò rí fín kó ṣe nǹkan tó bá lè ṣe tó bá lè jẹ́ kí ìdílé yẹn tó bá lè mú kí ìgbáyé gbé ọ̀nà ẹ̀ kó rọrùn fún òun àtàwọn ọmọ ẹ̀ ni kó máa ṣe ọ̀ṣẹ́ tó ń wò yẹn ó lè ṣe pọ́ níbi tó ń kówó tiẹ̀ sí o ẹlòmíì máa láhun láhun láhun láhun ó máa láhun ó máa níbi tó ń kówó ẹ̀ sí ṣùgbọ́n kó máa wò yẹn olùkọ́ mọ́ bí jìtọ́ lọ́n ṣe ń bless òun bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan hmm. ọlọ́run máa ń gbé ipò ìyàwó fún ọkọ ń gbà mí ah, ọkùnrin máa ń dẹ̀ ọlọ́run máa ń dẹ̀ ń dépò ayọ̀ bá mi ló pè padà yìí. náà ni ah, ọlọ́run máa ń ṣe ṣẹ̀dẹ̀ wá rí ṣẹ̀dẹ̀ wá tó ẹ jẹ́ kí wọ́n ṣàṣírí kan fún yín ó pọ́sibù kọ́kọ́ máa rí owó ó pọ́sibù kọ́kọ́ máa rí owó ju ìyàwó lọ Hmm. ìyàwó yẹn kékeré tó bá tó àtúmọ̀ àbílẹ̀ torí pé ó ń ṣe síbi tó yẹ kó ṣe sí ṣáà kó pọ́sibù ìyàwó yẹn kékeré tó bá rí báyìí ó bá dẹ ọlọ́dẹ màmá dín ńlá mọ́ bá lè ṣe kó má torí ẹ̀ rí sí kó má torí ẹ̀ kó má torí ẹ̀ bàjà torí ọjọ́ alẹ́ àwọn ọmọ ẹ̀ ó ṣe pàtàkì kò dá kóbìnrin nìkan dá tọ́ ọmọ o tọkùnrin ojú méjèèjì ló dá kó tọ́ ọmọ kó má torí ẹ̀ lè ó ṣèwọ̀nba tó bá yẹ kọ́kọ́ fẹ́ lọ kó jẹ́ kọ́kọ́ lọ wílíǹlì mo hmm. kó má torí pé ó ní ó ń ṣe ó lé ọkọ jáde o kó ṣèwọ̀nba tó bá lè ṣe tọkọ bá fẹ́ lọ kó máa lọ òun ló mọ ibi tó lọ bá yá bá tó eh, padà eh, wálé. Eh, máa gbọ́ ọ̀rẹ́ mi máa gbọ́ ọ̀rẹ́ mi ńgbà tó wá ní tíyàwó òun bára lẹ̀ tó ń bá mọ̀ ó ló ti gọ́ọ̀nù ṣé kí wọ́n lẹ́ wù sí. kò lè gọ́ọ̀nù rọ́ ló ń pa òun alẹ̀ ní ṣé òun ló sanwó olé ni kò lè gọ́ọ̀nù yẹ bí obìnrin ò níbi tí ń lọ ṣé òun ló sanwó olé tó ń gbé ni kò lè gọ́ọ̀nù tí ọwọ́ níbi ìyàwó ẹ̀ bára lè tó bá kọ́lé onígọ́ọ̀nù ẹ dákun sọ lójú tiwa. òun náà ni mo sọ wípé ìyàwó ní ráìtì ìyàwó ní ráìtì lórí gbogbo nǹkan tó ń ní ọkọ ló máa padà gọ́ọ̀nì kúrò lè gọ́ọ̀nì tó bá sì tó bá tọ́ mọ́ ní ara lọ tó bá tọ́ mọ́ ní ara lọ ó wá tó tọ́ mọ́ ní ara padà wá ah. ìdúróòlì ní kó lè ṣe at end of the day tó bá máa padà wá ọlọ́run á ti elevate ìyàwó yẹn ju bí ó ṣe expect lọ hmm. kò ní lè rọ́nà wọlé mọ́ ẹ máa bẹ́tò bọ̀ ilé àtọ̀nà wò ní dáadáa. I love you so much hello. hello ma ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ kú ètò. ọlọ́run ní í ṣe o. sẹ́ẹ̀rì ìrìn àjò ayé nígbà mìíràn àwọn obìnrin máa ń kọ̀sẹ̀. ok. irúgbọ́n yẹ kó fẹ́ fẹ́ra wọn yẹn kò yẹ kó sáré máa gbé àwọn ìgbésẹ̀ báyìí tó ń sáré ń gbé bí tó ń sáré lọ́wọ́ wọlé olóńṣègùn nǹkan tó yẹ kọ́kùnrin ṣe. Hmm, hmm. téèyàn bá sáré ń gbérù gbèsè báyẹn ọkùnrin á rí as opportunity. Hmm bí mo ṣe wà ẹ́ irú nǹkan tó ṣe yẹn ìyàwó mi náà ṣe bẹ́ẹ̀ fún mi. tó jẹ́ pé rúrú àti ṣe àti ṣe ó jẹ́ kémi náà fà sẹ́yìn fún àwọn nǹkan tó yẹ kí n máa ṣe. Hmm. mo máa fẹ́ darúkọ mi ni o. ẹ má dà ẹ má dà. but but bó ṣe bà sẹ́yìn yẹn kò jẹ́ pé mi ti ṣekú ṣe àbí mi ṣe nǹkan mi. ilé kíkọ́ mo kọ́lé. ẹ̀sà ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn tíyàwó tí iná bẹ̀rẹ̀ sí ni máa kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tí ẹ fà eh. sẹ́yìn yẹn ṣé ìrí tẹ́ ẹ rí ni wípé ó ń ṣe furapàpà àbí ó. bó jẹ́ ń ṣe bó jẹ́ ń ṣe yẹn ṣé wọn pé ìgbà tó ti ń ṣe woman being ni wa ìgbà tó ti ń ṣe tó bá bá mi pé kíníkà máa rí máa rí àríra níwájú ọlọ́run àtẹ̀yàn mi ìníyàwó mi rì mi ì ṣe kankan tó jẹ́ ìwàkuwà mm. mi kò sí so èmi náà ń lọ láì mí kọ́lé mo kọ́lé mo ṣe owó ẹ̀ ìgbà tí gbogbo nǹkan tó ń ṣe yẹn ó ló máa ibi iṣẹ́ ẹ̀ láti róúnjẹ hmm. láti gba gbogbo ẹ̀ láti hmm. láì béèrè bí ó lè tètè mú ṣe ni pé nǹkan ọbẹ̀ nǹkan yìí máa rà so gbogbo ọ̀sá yẹn tó ti fi ẹmọ tóbi bá ti fi tó bá ti fi wà tó bá ti fi wùyàn sí gbogbo èèyàn ni kò sẹ́ni tó ríbi tí ilẹ̀ ti gbérò tí ò ní mọ ẹ̀kọ́ jẹ. kò sẹ́ni tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò ní jẹ́ kọ́. kò tí ò ní jẹ́ kọ́ kò sí. bọ̀ káníkì láti rẹ̀ ló ti tètè ń sọ fún ọkùnrin pé iṣẹ́ rẹ ni iṣẹ́ rẹ ni. ojúṣe rẹ lèyí ojúṣe yín lélẹ́yìn ojúṣe rẹ ojúṣe rẹ ni hmm. ọkọ ẹ̀. sẹ́mọ̀ hmm. pé tí ẹ̀ bá jẹ́ èèyàn tí ò dáa tó bá ti lójúṣe ẹ̀ tó dẹ̀ jẹ́ oníṣekúṣe ànádà èrè àní ẹ̀ tí màá yẹn bá jẹ́ oníṣekúṣe abẹ́ni tó burú ó wá lè wò pé kó máa ṣe nǹkan kóbìnrin máa mọ̀ hmm. àbí kó jó ṣìnà bọ́ irú tèmi sìn èmi ò jó ṣìnà mi ò jó oníṣekúṣe mo rò pé nǹkan tí mo sọ yìí. ọ̀rọ̀ yín yé mi yékéyéké pé ìyàwó yín náà gbé ọwọ́ bẹ́ẹ̀ wọ́n sì nítorí pé kò àwọn ọmọ kọ àwọn náà wọn ọmọ mọ̀ pa ni gbogbo nǹkan ló máa ń rà gbogbo nǹkan ló máa ń rà nǹkan tá a ni pé bí ẹ so but mi ì ti ṣe iye yíyà tó wà mẹ́ni yẹn pé obìnrin yẹn kó kọ́kọ́ sọ tí wọn bá sanwó skul tó bá lọmọ kúrò skul ta ni wọn bù ní nígboro. ọ bàbá ni. ẹ ti gẹ tó bá kọ sọ àwọn ẹsọ ìdílé lẹ fún kájọ sọ káwọn ẹbí bá wọn dá. tónílé bá dé tónílé òrówó gbà tónílé ní ọlẹ́ bọ́ta eh, eh, àbùkù ọkọ ìyàwó ni. tó bá ń kẹ́rù wọn ta ta ni ojú ó tì inú àwọn méjèèjì ládùúgbò. Hmm. ìyá ọkọ lójú ó tì sẹ́yìn gbọ́ ẹ̀yìn gbọ́ bíi tí ìyàwó ti tọkọ ti bùyàwó ẹ̀ sọ pé òfò ọ̀bẹ̀lẹ̀ lónìí òní kò le kọ́kọ́ búyàwó ẹ̀ so ó ní òfò ọ̀bẹ lẹ̀ ó ní kú nílé ẹ́ ọkọ lójúmọ́ àti kó sọ̀rọ̀ sọ sílẹ̀ lẹ̀ fún kó hmm. jù lẹ̀ fún tó bá jù lẹ̀ fún yóò gbé tí yóò bá wá gbé ẹ̀hẹ́n àjọ pé èèyàn lásán lásán ni èèyàn lásán lásán ni èèyàn lásán lásán ni tó kó jùlẹ̀ fún tó bá jùlẹ̀ fún yóò gbé kẹ̀. wọ́n ní ẹyẹ mọ wàwà mọ́ yà ẹyẹ obìnrin wọ́n ní ẹyẹ mọ wàwà yà mọ́ yà tóbìnrin ah. bá dáa irú tèmi nìsè irú tèmi nìsè mo ń sọ nìsín yínsìn ni mo kábàámẹ̀ ọlọ́run dá ìjì tó ló ti kú so wọ́n hmm. á wò pé wọ́n á wò pé sẹ́nu mi nìsín tí ò ṣe wàhálà lámàjà fàní tó tó gbogbo iṣẹ́ tó ti ṣe kalẹ̀ hmm. torí ẹlòmíì àkàdé àkà iye gan pẹ̀lú kan tó yẹ pé ìṣòro tí mo ní ṣe láti ṣiṣẹ́ pé èèyàn fẹ́ tó rí bàrí. Hmm. pé bó ni mo ṣe fẹ́ kó rírú ẹ̀ mọ́. tẹ́lẹ̀ ẹlẹ́ni kan ti ṣe ìwà pẹ̀lú ìṣe ó fẹ̀ gẹ̀ẹ́tì ó mọ̀ jẹ́ bí pàtàkì ọ̀lọ́dẹ́sẹ̀ mọ̀ kóbìnrin yẹn ju lọ́sọ̀rọ̀ sílẹ̀ kó jùlẹ̀ fún yóò gbé. ṣé ń gbọ́ o ẹ̀yin obìnrin ṣé ń gbọ́ o wọ́n ní ẹ̀yin wà wà mọ́ yá àyà mọ́ ẹgbẹ́ yín fẹ́ẹ́ fẹ́ lẹ́rù. kò ṣe pé kò ṣe pé yòó dínà ọkọ ẹ lọ́wọ́ o ṣùgbọ́n ṣé kọ́kọ́ gbé nígbò bá kọ́kọ́ tẹ́ tọ́lẹ̀ lù kọ́kọ́ gbé à ah, ìní dájú rẹ̀ wọ́n ló wà tó tẹ̀ lọ́wọ́ mm, mm, mm, ah. ṣọ̀kẹ́ kí wọ́n fúnra ẹni bó ti wulẹ̀ kọ́lọ́n ti pè wọ́n sọ́dọ̀ tó ọlọ́run á di gbogbo ilé yín mú yóò sì tọ́jú àwọn ọmọ yẹn ẹ sì jèrè wọn lágbára ọlọ́run ẹ ṣolóòtọ́ sí wọn lójú ayé wọn ẹ tún ṣolóòtọ́ sí wọn lẹ́yìn ìgbà wọn tún lọ tán ẹ ní ha ní tí ò jẹ mọ bí n ti ṣe ni gan ni pé ha ṣe gbogbo wàhálà tó ti wá ṣe wàhálà gbogbo àwa bíi amọ̀tá ẹ̀ ń gbọ́ wa náà láàárọ̀ yìí àti tèmi àti tiyín wàhálà wa ò ní já sásán lágbára a ní ṣiṣẹ́ lẹ̀ fọmọ ẹlòmíì jẹ ní tí bàbá yìí ń sọ àwọn náà nífun lórí ọ̀fẹ́ láti pè gbẹ̀yìn o ní tí wọ́n ń sọ ká ẹ mọ́ gbọ́ wọ́n ní ẹyẹ wàwà mọ́ yá mo lè ṣe mo lè ṣe mo lè ṣe wọ́n lára ní fàbọ̀ sí ẹjẹ́ lẹ́rù ọ̀gbẹ́rù ẹ̀. àǹtí ṣe ti gbọ́ báyìí orókè àní sọ́tán. ni mo fẹ́ bí ẹ̀yin ènìyàn ẹ ṣeun gan ni o àwọn èèyàn sì ń gbára ta wọ́n sì ń pè wọ́n sì ń pè àlè sí ojú òpó lẹ̀ mọ́ à ń lọ sí Agodi Parks and Gardens ibẹ̀ lẹ́ẹ̀ ti gbọ́ròyìn àjá àbalẹ̀ láàárọ̀ yìí. wọ́n ní mo fẹ́ bí ẹ̀yin ẹni. àti tẹ́pẹ́pẹ́ ètò sílẹ̀ ń bẹ̀ yẹn gbogbo ètò wa pátápátá lónìí tí lè fi ṣú Agodi Parks and Garden láti ṣe life and direct. àní nínú òbí ẹni. gbogbo òbí àtàlágbàtọ́ ẹ dákun. ọkọ ẹni. ẹni bá tọmọ ní jèrè ọmọ ẹni bá dàjọ ní kò wá àní dàjọ àdá àkó. ẹni bá sebẹ̀ ní jẹ́ ẹni bá sẹ̀gùn sí ní jẹ́ àní ṣàṣe ìjẹ́. ìyá dúpẹ́ àwọn ọmọ tíyàwó yín kó bọ̀ láàárọ̀ yìí ẹ dákun bọ́ bá tiẹ̀ kán ọmọ nǹkan wá láti ilé wọn sẹ́yìn ló ní lójúṣe lórí ọmọ òun ẹ lè ní bùkún ẹ tẹ̀lé mọ́mì kan ọmọ wa o. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ o. mọ́mì ẹ má jẹ́ kí ṣe ó gbojú ẹ̀yin náà ọjà tẹ́ ẹ̀ tà lónìí kọ́ ni yóò pẹ́ mọ́ tà lọ́la. owó tẹ́ ẹ̀ ní pa lónìí kọ́ ni yóò up kẹ́kẹ́ ah, ọlọ́run. ògì kò dá wa lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìjíjẹ. tí ìlé fọkọ tèmi ṣeré aláwẹ̀ lẹ́yìn ọkọ mi ni mí. ilé ìjọkọ tèmi ọ̀ dárìn ẹ̀ yóò máa jọkọ yín ọmọ dárìn ẹ̀jẹ̀ ìyàwó yín ọmọ dárìn ẹjọ kan lọkọ tọba wa godi kọmọ ṣe wòsùwò bí síyàwó yín ẹ tẹ̀lé nǹkan yín mọ nsọ lágodi parks and fresh ó dìjọ́ mẹ́jọ ká tó tó pàdé lórí àkọ́tún ètò múlẹ́rọ́ orúkọ ìgbìmọ̀ aláṣẹ àti ọ̀gá lẹ́ka jẹ̀ka mú ìwà akẹ́sọ̀jí àpíà òṣèṣe tó bá dijọ́ mẹ́jọ lágbára ọlọ́run sweet àti mi tuntun lórí ètò òmúlérò àájọ pàdé ẹ máa fàdúrà ràn lọ́wọ́ tí ẹ tún wá fẹ́ ní òbú gágá bú gàgà ọ̀fà lè ní o ó ní àǹtí ẹ pàpà kó sí mi lọ́wọ́ at last ẹ rí i pé ẹ̀rù gan ń bọkọ mi gan láti jẹ̀ta ẹ̀ ní dákọ̀ rẹ̀ jọ́mẹ́jọ láàjọ pàdé ambassador dr olùtayọ falẹ́tí òkèlọ́lá mọ̀mí-jí o mọ̀mí-jí ap yèyí agbẹ́dẹ́gbẹ́yọ̀ àǹtí àdọ̀wọ́ yín o ọkọ̀jú sí yẹn ẹ̀ta ọkọ̀yìn sí yẹn ẹ̀ta ọkọ̀yìn nìkan ẹ̀tẹ́rù ara yín pa tó bá di jọ́ mẹ́jọ ká pàdé bye for now. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwọn. àwọn onílé lọ́wọ́ tó àti díje bá palu yóò wọ́n onílé lọ́wọ́. ó tún ti yá. Fresh FM and Blast FM Children's Day Fiesta twenty twenty three. Ọ̀rọ̀ kúkú kẹ̀kẹ́ mi bọ̀rọ̀ títì. Àyájọ́ àwọn èwe Children's Day tọdún yìí May twenty seven. Sátidé òní gángan ni o. Gbogbo àwa òbí àtàlágbàtọ́ tó mọ iye ọmọ ó yá. Kàtúyàyà jáde wà múnú àwọn ọmọ wa dùn. Sátidé òní gángan ni o. Pẹ̀lú gbogbo yàtá yóò tó pọ̀pọ̀ sísì. Ẹ kúkú ti mọ̀ pé gbogbo ti Fresh FM and Blast FM ló máa ń ṣe yàtọ̀ láàrin ìrìn jùlọ́dọọdún. Àwọn ọmọdé ló máa ń o eré ìtún máa lé kéńké lé kéńká. sátidé òní gángan ni o. torí pé àjọṣe pẹ̀lú iléeṣẹ́ design bricks homes and property ni. ẹ̀bùn ilẹ̀ plot mẹ́ta ti wà lẹ́bàá yìí. lọ́dún ìlọ́mọ rẹ̀ máa dún nílẹ̀ tẹ́ ẹ máa fi kọ́lé. àtàwọn ẹ̀bùn kàǹkàǹkà lóníranran táwọn ògo wẹ́rẹ́ máa fi ṣe fàjẹ́. sátidé òní gángan ni o. gbogbo thousand naira péré lówó ìwọlé ọmọ kọ̀ọ̀kan. àwa òbí la máa san one thousand naira lẹ́nu ọ̀nà àbáwọlé. Agodi gardens ní sẹkítẹ́rì àti Ìbàdàn tó máa gbọ́ bítíbitì èrò lálejò. s sátidé òní gángan ni o. tó bẹ̀rẹ̀ látago mẹ́wàá àárọ̀. fada òdìdé ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́. ẹnjìnìà ṣèyí mákindé. fada òdìdé ni rẹfrẹm mọdẹ́sítà ajayi. sátidé òní gángan ni o. gbogbo àwọn ọmọdé máa jójójó yọ̀yọ̀yọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn ilé ìṣeré gbogbo ló ti wà ń bẹ̀. wọ́n máa dọ̀wẹ́ kẹ́ sàríyá pẹ̀lú àwọn gbajúgbajà olórin amúlùdún àtàwọn adẹ́rìn pẹ́ kẹ́ni. sátidé òní gángan ni o. láwọn bíi ọdúnladé adékọlá ibrahim jata broda saji mr macaroni fẹ́mi adébáyọ̀ fẹ́tí abalógun wíwá adémọlá authentic táyọ̀ àmúkadé jẹ̀bú wòlíàgbà sódì òkè. yọ̀dù ọ̀kẹ́ owó ọmọbọ̀tì. bàbá alárìíyá. bá a kà mọ́. mc patẹ́bù sátidé òní gángan ni o. pé báwọn dj bíi dj new dj love flat dj divine dj bright àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìdíje jójíjó ìdíje oúnjẹ sísè kàkàdí ẹ̀ kàdákà. sátidé òní gángan ni o. àwọn ilé tó kún wa lọ́wọ́ yìí ni. ilé epo suma food kings home sweet co new kitchen nẹ́sùn mi lọ nàìjíríà láti jí àjẹbí tradu Ondo medical àti design bricks home property Dr. Yinka Ayefẹ́lẹ́ mọ ẹ̀ lọ́lùgbàlejò àgbà Fresh FM and Blast FM children's day fiesta twenty twenty three sátidé òní gángan ni o. ó tún máa lóyin ládùnyún gbanyungbanyu gbanyungba ní Agodi garden secretary àti ìlú Ìbàdàn òní ni sátidé òní gángan ni o. ẹ jẹ́ àjọ pàdé níbẹ̀. better tori don come for people wey put money for microfinance bank wey dem just close for oyo state. di nigerian deposit insurance commission wey be ndic dey call everybody wey put money for salford microfinance bank ologbo microfinance bank joint farmers microfinance bank first index microfinance bank reality microfinance bank ifesowapo microfinance bank oof microfinance bank and igangan microfinance bank make you sharply go to the different different bank branches where dem bin put money for there dem go meet ndic people. date wey una go go na from wednesday 24th may to wednesday 6th june 2023 so dat dem go checkmate di money wey una put and tok how dem go pay una as you dey come carry wetin go show say na you get di account or wetin dem go take know say true true na you you fit also waka go any ndic office wey dey near you or make you go the claims page for our website www.ndic.gov.ng forward slash claims to confirm say na you get di account make una download and complete di form afta send am back to us through our email claims at ndic.gov.ng for more informate call our pipo on top 0803 811 2996 or ndic toll free number 0800 634 24357 all our social media will be at ndic nigeria ndic Now we they protect your money for bank announcer management Have you been looking for a conducive environment to chill and relax? Or have you been looking for a good and quality place with affordable rooms in a serene environment? Empire Lounge and Hotels got you covered. At Empire Lounge and Hotels, our services include lodging, where we have different and various rooms. All rooms come with breakfast. You can also have your meetings, after parties, welcoming parties, bachelor's eve, Sandford parties. At Empire Lounge and Hotels, we also have unlimited Wi-Fi, uninterrupted power supply, 24-hour security, laundry services. I mean, it's a lifestyle when it comes to Empire Lounge and Hotels. Empire Lounge and Hotels is situated at 41 Liberty Stadium Road, right here in in the city of Ibadan. For more enquiries, call this number 903 or 0802-854-2788. Visit our website at empirehotelsng.com. Empire Lounge and Hotel. Quality at its best, above and beyond. tí kò lábàwọ́n ni ìfẹ́ ìyá jẹ́ bẹ́ẹ̀ kò sí ohun tó dùn tó bíi indomie alájẹpọnu lákọlọ nítorí náà fi ìfẹ́ hàn pẹ̀lú indomie. You're listening to 105.9 Fresh FM. can test me when I'm on the air. My mind go be in the remedy. Said I can go and I can go on and on. And I can keep the party jumping, bumping to the break of dawn. Way back before I used to hang out with the wrong kind of fellas. They starting getting jealous, that was callous and they got rebellious. So I pitched my tent in the plantation and we created tracks that gonna hypnotize the whole nation. Why you put your foot in the wrong spot? Why you beat the finger that fed you? I bet you now you in a hot spot. Go back to your ABCs, please, and try to learn what it takes to be an MC. Start spreading every cool disease. Uh, uh, uh. And since I know who to trust, and now I know who to bust. And if you down with T2, like then you ride on coast, and we can cruise. We no good lose anyway we choose. Daily shock and I booze while y'all be guilty and accused. And that's the game we get we down. Check it, get that. I'm on the mental. I say I'm on the mental. kid. I've been my lessons, fed up in the ghetto with God give his blessings. Never to go astray, no way. On my knees, but I pray to play the game tight. Strive for the ghetto, I live my life full headed. Nigga, you heard it. When the bad, you gonna get it. What goes around comes around, it's the verdict. And now you baddest it because you did it first. First, they're like a curse, we shall hit ya. MCs, please call Tony the butcher. What's that nigga reach ya? You paint without the knowledge that you claim. Drop the brother that boost your rain for money, power, and fame. But now you're about to get stained by the real raw. Call it war. Wrong with Tony an expedition's journey you some street knowledge mentality from the BMP to represent an entity, but from now to infinity, from the raw, yeah, yeah, we the biggest selector. So what you rude boy, not your dress. come correct. Ah. down. So down, to the king's meat, to tea and complete. Individually, we all can hear the scene and start scream. Your bar game with the devil and my Fiend with the seven niggas, the bomb clip. You're wrong, kid. Drop your greed and don't blink. Uh-huh. Word, don't hear him break. Uh-huh. Don't even ask why we'll be the most wanted and raging up. Mr. Amateur, your greed, your deeds were amateur. You ain't in a hurry to make the fame and the money. So T-O-N-Y, this is the cash can multiply live. So hear the words from my verse, the illest friend, don't hear guys. Try to hold you back, stopping your shine, baby. Live spiritually, just killing you, baby behind the Maybach. I never host so trust one of the most. Enemies, I play your haters, they're born out of jealousy. Doesn't matter if you like it or not, or you're down with it. By the time you be talking about that shit, on dead. It. It's new millennium. Wax, we're bringing our core to your radio. Best be taking your cord for, for your memories, for letting you know your enemies. And best be cocking the talk for the adversary. Cause no bad boy is gonna be holding us down, cause we ain't puffy. And if you try, we be more than happy. Just put a simple inch or cappy. Used to be